see. really? <laughs> Yeah, I made that. don't touch anything. Yeah, sit. Ìbọ̀wọ́ lójú ló ṣe gbogbo eléyìí. Yes. Ṣó mọ̀ wípé ẹni tó bá ní wúrà, ó yẹ wúrà ló jẹ́ fún mi ọmọ yìí you see i love you so much and i will do anything i mean anything to make you happy i love you so much now have a seat and eat this delicious meal. <laughs> okay i'll find out if that is true. Uh -uh. Ìwọ oh, oh, the food. Èwo ló ọkọ fẹ́? Um, Ṣé fruit ni àbí um, oúnjẹ? Um, Um, this one. Ẹ mọ̀ pé wọ́n fà á kọ́ jẹ fúdù kó tó mm. All right, so let's have the food. Hello, Remy. Mo wà ọmọ wálé. Mm. Mm-hmm. Mo fẹ́ jẹun. Guess what? My husband is dishing out food for me. Ah, enjoy the wá sọ́dọ̀ oh, Okay, no problem. Okay. <laughs> Ọmọ ọ̀rẹ́ mi ṣe wà now. Oh, ọ̀rẹ́ tó jọ òyìnbó yẹn. boy. Hello, kí Wow, wow so báwo la ṣe máa entertain yẹn. màá dáná náà. ok àyàwó rẹ wait nǹkan tá a máa ṣe láti fi pín ẹ lé lójú ọ̀rẹ́ ìwọ jẹ́ kí mi dáná fún. yes no yes kó lè mọ̀ wípé ilé aláyọ̀ ilé olóye òun ló wà. Thank you, babe. Thank you so much. Bàbá jẹ́ ká phone. lẹ́sọ̀. Taste oúnjẹ kí n tiẹ̀ a faith mi. <laughs> Jọ̀nà o. Mm. You love it. <laughs> I know. Coming from my husband, this is very, very sweet. Wow. Mm. Mm. How about this? You need to taste it. But mm-hmm. then mm. make sure people marinate um, turkey and dada. Okay. Bó ṣe máa ṣe, mo kọ́kọ́ gbé fridge, Come on, wọnú ẹ̀ kí n tó. Mm. Ah, no, you need to taste this food. Mm. Damn, I'm a good cook. ok má yẹ kí n ti máa fọ ẹnu bóyá. ọkà. ìwọ náà ṣàánú fún mi o. you better stop praying. Ah, má máa jẹ olúwa sí mi lọ́wọ́ jẹ́ kí ìyàwó mi lóòrùn oúnjẹ rẹ̀. Wait, what now? Ah. Ah. Ah. Lord, stop it. Oh, ti mọ̀ pé ló I love you so much I knew you were trying to pull my legs <laughs> èmi náà wà lè jẹun sí i sọ pé mo lo data wa kí lè máa ń pè pọ́ọ̀tì yẹn non stick kíní kan pọ́ọ̀tì yẹn kò ní fún ní this bond test mo ní láti lọ get that port tó ti pa ti yẹn eh, hmm. kíní kan àwọn port máa ń jóná yẹn lọ get ẹ̀ mo lò. <laughs> Hmm. má máa bẹ̀rù àti ṣubú ṣé bó ń téèyàn bá ṣubú á tún ẹ̀rọ ẹ̀dì ní kó má bàa ṣubú mi gbọ́ tèmi gbogbo obìnrin lọ́lọ́run ti pèsè ọkọ tiẹ̀ fún ó dẹ̀ ní tó fẹ́ ká wá ṣe ilé ayé ló ṣe ní òun dá obìnrin láti ìhà ọkùnrin máa gbọ́ tó bá wá ní pé wò ní fulfill purpose tó lọ́n fẹ́ kó wá fulfill life á bínú sí i. ọ̀rẹ́ mi ní tí mò ń gbìyànjú àti sọ ni wípé torí pé marriage work fi hàn kan má sọ pé kò lè work fún gbogbo obìnrin àbí kò tètè rẹ sọ pé ẹ wọ́n ṣe ṣe lágbájá ẹ wọ́n ṣe ṣe tàmẹ̀dùn. a máa ní challenges nínú marriage the only thing tí mi kì í support nínú challenges tóbìnrin máa ń face ní marriage ni kọkùnrin máa nù ú tó bá ti nà ọ́ nà ọ́ nà ọ́ nà tán ti bẹ tí ó gbọ́ èmi máa ní kó yọ wọ́n ni kó má bàa rí kó lọ kò sí nǹkan méjì àmọ́ tó bá jẹ́ pé argument kéékèèké ẹ̀mí ò fẹ́ eléyìí ò fẹ́ eléyìí kájọ gbọ́ra wáyé ká dẹ̀ ṣàtúnṣe lóko. ó dáa mo ti gbọ́ mi ní wàásù fún ọmọ àmọ́ ọ̀rọ̀ yìí àtúntún sọ́njọ́ mi jẹ́ kí n fi ẹ̀ lẹ̀ ọ̀rẹ́ mi ọlọ́wà lè jẹ́ gbogbo lágbára ọlọ́run jókòó wà fún ọ̀tọ̀ mi. ókè ọ̀rẹ́ mi ó dáa máa tó máa tẹ̀yọ̀. àwa ni alẹ́ wa ń bá sọ̀rọ̀. ṣé wàá ní ọ̀rẹ́ mi. kí ló ṣe wọ́n. ibi ọ̀rọ̀ mi ìfẹ́ márì mi ìfẹ́ márì tí wọ́n náà máa ń gbé gbóná náà ni mo ń bá sọ. kí ló ń ṣe ló ṣẹlẹ̀. but sista mi ẹ fi wọ́n lẹ̀ náà àǹtí ṣẹ̀wá ó ṣọmọdé àgbàlagbà ni wọ́n she's an adult let her make her decision herself. she's an adult yes she is Amo. Simba n bá rí i pé ọ̀rẹ́ mi òun dọ ipa kan tí ò fi bẹ́ẹ̀ dá ẹ̀tọ́ mi ni láti jẹ́ kó mọ̀ pé ipa tó ń tọ̀ yìí kò dá tẹ́mi náà bá ń ṣe bẹ́ẹ̀ òun náà pé mo ṣàkíyèsí pé kò ẹ eh, má jẹ́ ò pẹ́ kó tó yí ẹ e. má wàá go alago ṣiṣẹ́ má nítorí pé ọkọ má rè jẹ́ fake torí náà ìwọ ò ní má rí mi. ó ti ó ti gbọ́ ẹ ṣe gan ẹ jọ ẹ tẹ́ mi afa. owó àbí mo ń bọ̀ ẹ̀gbọ́n mi ẹ fẹ́ lọ fún wa bi. tani wọ́n rẹ̀ gẹ́ẹ́. in the name of love. Tell me what's the game, oh? At the end of the day, baby, sing. What a game we play in the name of love. And so I say, what a game we play in the name of love, Yahoo. Oh. What a game we play. Madam, wọ́n sọ yẹ kẹjọ kẹ fún àwọn ní èmi ní ti kàn án pé yọjú sí. kò tiẹ̀ yéèyàn mọ́. ṣèbí bá ṣe ń yọ sódà ń jágbọ́ kò tiẹ̀ fẹ́ kọ́gbọ́n. ìyá ti gbọ́ pé ẹja ń jẹja sanra o lálẹ́ irú. <laughs> Abala náà bòròrò ni ìfọlábí. ẹ jẹ́ má bínú ah. mi ò rò bẹ́ẹ̀ pé mo recognize ọjọ́ yín ọjọ́ ṣáàtì pàdé rí ni. àti ẹ̀ lè pàdé sórí pípàdé tó tiẹ̀ wá pàdé mi lé ní opportunity ló jẹ́ fún mi torí tó bá tún máa pàdé mi lẹ́lẹ́ǹkejì ah! bí iná ni tó jẹ́ pé àti ẹnu àtọ́jú bẹ́ẹ̀ máa máa jọ náà sí ẹ lára tó máa máa jú ẹ ní mọ̀nà káyìí. ẹ ṣé mo ṣẹ̀yìn ni àbí bí ti bá mi. ó ṣẹ̀ mí ó ṣẹ̀ mí jù kò dẹ̀ sí ẹ̀ṣẹ̀ méjì tó ṣẹ̀ ju ọkọ mi adéríbigbé tó ń fẹ́ lọ. adéríbigbé. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọkọ tèmi bẹ́ẹ̀ ni ọkọ mi ni adéríbigbé bàbá àwọn ọmọ mi dẹ̀ ní. wo tó bá ń tún ẹ má tọ́ra ẹ o adéríbigbé ti níyàwó lé ó dẹ̀ fẹ́ mi níṣu lọ́kà ni kò ní mi yẹn lójú títì o bẹ́ẹ̀ ni ọlọ́run tún wá pèsè ọmọ alálùbáríkà fún ó ti bọ́kùnrin àbírò ó ti bóbìnrin àbíyè wọn ń bá lọ́mọ kà ó àmọ́ tó bá dénú ilé wa wà bá mẹ́ta tó sọ́lídì tọ́lọ́run dẹ̀ bá mi tọ́jú bẹ́ẹ̀ ni wọ́n mo ní kí wá kí ẹ nílò ni o ní pé kò jáwọ́ nínú àpò tí ó yọ kó lọ gbómi lákaná wọ́n má jẹ́ kí ọ̀rọ̀ ẹ dàbí ẹni tó gbọ́ kùkù tó dominú agbádá bóyá àwọn kan á ti máa pè ẹ́ lọ́tún lọ́sì tó dà wọn lóhùn tó rò bóyá o ti rí ibi tó o fẹ́ tẹ̀ bà sí kò ń ṣe lọ́dọ̀ adéríbigbé o kò kí ń ṣe lọ́dọ̀ adéríbigbé rárá torí ẹ̀ ni mo ṣe wá bẹ̀ mo wá rò ẹ̀ pé kó jọ ó fi ọkọ mi sílẹ̀ fún mi torí ọ̀rọ̀ èmi àti adéríbigbé ó ti di ọ̀rọ̀ egungun tá a so májá lọ́rùn ni o ajá yìí ò lè jẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ni kò lè sọnù kò má da ìgbéyàwó mi rú o má dẹ̀ ba ibùjókòó mi jẹ́ torí ọkọ tèmi ni mo fẹ́ mi ò fi ọkọ lọ́kọ nígbà tí mo dẹ̀ pàdé àjọ bẹ̀rẹ̀ láti ṣèpinnu mi kò dẹ̀ sọ fún mi pé òun ní girlfriend àjọ bẹ̀rẹ̀ ni jọ́ torí ọlọ́run fi ọkọ mi lọ́rùn sílẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ tí ò bá fi ọkọ mi sílẹ̀ tí n bá padà wá ìpadàbọ̀ mi á ah, ní ẹ lára torí tí bá mú ẹ báyìí màá tú ẹ màá já ẹ jálajàla ni oníṣìnà onínàbì fọ́kọ mi lọ́rùn sílẹ̀ o kò fi ọkọ mi lọ́rùn sílẹ̀ aṣẹ́wó orí kan náà wà máa tàn ẹ́ ta ló ń tàn ẹ́ pé o wá yìí ó wá yìí ti Fọlábí ni ẹ́ fọ́kọ mi lọ́rùn sílẹ̀ o kò fi ọkọ mi lọ́rùn sílẹ̀ orí onínàbí gbọ̀kọ̀gbọ̀kọ̀ ó lè wá tiẹ̀ síwájú ó lè nírànà pé wọ́n máa sọ pé òun náà fún fún pé òun náà wá tó wá yìí ti Fọlábí ni ẹ́ ó lè afọkọ mi sílẹ̀ o fọkọ mi sílẹ̀. Things they happen for this life, love or death so critical. Somebody tell me not to cry. My eyes to the sky. She's my baby, she's my love. Me gonna take you round the world. I've been calling you forever. Kilo ló ṣẹlẹ̀ ò gbé ó ti mutí padà ni ajá ẹ̀ tún ti padà sídìí èébì ẹ̀ you do this yourself. Adé. Yeah? Talaja. No, I'm just saying pé nǹkan tó lóò ṣe tẹ́lẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe padà. Adé, who are you referring to as a dog? Ta ni ajá? Ṣé mi ni wọ́n rí fẹ́ sí ajá? No, I'm just trying to. I'm Will not you trying... shut your mouth? ìwọ gangan ni ajá èèyàn burúkú ni ẹ. adéṣẹwà. ayé máa bàjẹ́ ni tó bá porúkọ mi. Ah, ah. adé you lied to me. how. what do you mean how and you're still pretending. so o oh, níyàwó o oh, lọ́mọ mẹ́ta ọkùnrin méjì obìnrin kan. Oh, where where you getting this you're from. you're mad ayé máa bàjẹ́ so you're denying your family. So all along, you've just been fooling me. you have just been using me o kàn purọ́ fún mi ni o ń tọ́ mi ní ìdá fún ẹ ayé ẹ máa bàjẹ́. I did all that because I love you. God punish you Kill me, mi pé o ṣe to love me Adé how could you o dẹ̀ ń your wife came here barged into my house ìyàwó ẹ̀ tó dàbí èṣù kékeré òṣì tó kọ̀ dúdú tó rí yàmàyàmà tó kun make up sójú tó dàbí masquerade came to my house to threaten me. And you're here standing here lying to me. So kò ń You've just been using me. Ojoojúmọ́ ò ń gbé proposal wá, ò ń gba owó, ò ń ṣí business, àrí àrí kókó business náà. How could you do this to me? I, I did all this because I love you. I, I felt like I'll accommodate the two of you together. Ade, shut your mouth! Kọ́tọ́ dúdú bí ìnàkí. Ade, Mama máa lẹ́sìn. I'm going to go into my kitchen. tí bá fi lè jáde tí bá sì bẹ̀ ń bí báyìí mo máa gún ẹ̀yìn yàmàyàmà ni ìwọ já ìmọ̀ ayé máa bàjẹ́ ni. wà láti ṣẹlẹ̀ báyìí ọmọ yóò bínú báyìí rí o. damn ṣé kò fọ báyìí. Let us sing. Adeka, kowa, kowa, kowa. Ah! hello um, alpha yes um, mo ti wà ní adégbọlá kẹrìntàn olúfẹ́mi street okay oh, you come out now all right jẹ́ kí n pàgẹ́ èmi èmi ti park mo ti park sínú kan kí n lè rí ẹ. èmi náà dé ń wò láti nǹkan pé kó ìyá mi lẹ́nu bí ẹ ṣe pè mí ní kẹfẹ́ wáyé mi èmi dẹ̀ ń já pé ṣé kò sí o. kò sí kọ̀kọ̀. ṣe ṣó ọ̀rẹ́ mi ńkọ́ ṣé everything wà ok. at offer me a seat. Enjoy my má please sit. thank you. ǹjẹ́ ṣé kankan ò ṣe no no no no. is everything okay? everything is ok. ṣé ìjẹ́pọ̀ ṣe èyí. Ah, ah. ok sit listen mi ò Be any máa about ọ̀rọ̀ Okay. ẹni gbàgbà ọtí. má jẹ́ kẹ́rù bá ìpè mọ̀ wá wálé. sórí láti very first day to the dé ilé mi tí mo fojú mi rí ẹ ẹ̀mí kan wọnú mi ó ṣe mí bì mo ní ah kí ló ń ṣẹlẹ̀ mo wá rí lára ẹ̀rí pé oníṣúra ẹni tó ní ògo tó ní àlùbáríkà tá a kọ́ tó gbẹ̀kọ́. ok ibi ríran sí mi. bẹ́ẹ̀ kó sí pé mo ríran sí ẹ ṣùgbọ́n tó bá ń wo fíìmù máa fẹ́ ṣó wípé èèyàn ní nǹkan tó special nínú fíìmù yẹn wá rí something like with face yẹn wọ́n á zoom in wọ́n á zoom out wọ́n á zoom in wọ́n á zoom out so mo ṣe rẹ lọ́jọ́ ẹ ojú ẹ kàn ó kàn wá ní rim ó lọ mo ní ah mo ní ọmọ tó dáa tó ní àlùbáríkà àmì lọ́lọ́run fi hàn mí yẹn ah. so kò ṣe pé bóyá mo kàn ń sọ ẹ lásán mo fẹ́ kí èmi àti ẹ ká mú àlùbáríkà ká dàpọ̀ mọ́ àlùbáríkà kí ìfẹ́ ah, ìfẹ́ ṣọ́ọ̀ṣì kọ́ kí ìfẹ́ kó wọnú ìfẹ́ kó wá jẹ́ ìfẹ́ dàpọ̀. òkè nǹkan kan ò ṣe ara yín ò yá. ó yá ó yá dáadáa. Ah ọ̀rọ̀ wo lẹ ń bá mi sọ yìí. ìfẹ́ bíi ti bá òṣè wa náà máa ṣe mọ bí mo ṣe jẹ́ fún. I'm your wife's friend. gbà tó pé mọ̀rùkú máa sọ wípé I'm your wife's sister. I'm just a friend. ìyá kan bí bàbá kò tó wá fẹ́ gbọ́. tó bí àwọn ètò òun rẹ̀ kò sí àlùbáríkà ọ̀la rẹ̀. Ah. ọba wọn ọ̀bùn ní ọ̀bùn ayé wọn ṣorí sì ń dára ó lè wọ pátákó fún ọ̀sẹ̀ kan bí ah. òfin bá jẹ́ pátákó yẹn máa di uniform sí lọ́rùn ni àbí ah, mo máa sọ pé akíní ah, ti ń gbà ẹ bọ́ kíní anírára o ẹ òun ò fẹ́ waste kíní kan tó bá tó aside that tó bá tó so máa rọrùn ó dẹ̀ rọrùn débi pé èèyàn tó wà nílé kẹta dẹ̀ wà gbá gate mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní sorry they don't bring like no na off gem mo ní off gem ti báwo ariwo ìyàwó mi nìyẹn aside that she doesn't even know how to cook when I come back from work out mo ní láti work kitchen for me láti lọ dáná ok ìwọ wo ọjọ́ tí wọ́n dé hmm? today ta ló sọ pé òun fẹ́ wọ kitchen ìwọ rora èmi tẹ́lẹ̀ èmi sọ fún ẹ̀ náà pé lẹ́mi kan kò fọ ibi kan mo fẹ́ kó ṣẹlẹ̀ yà wá ju ẹ̀ kò mọ jẹ́sì tó bá ní kó gbómi kanú mi yẹn máa jóná kò sí àlùbáríkà kankan lára ẹ̀ sórí ètò tó wá ṣe jù ń bẹ̀ ṣùgbọ́n pé gbàtọ́ lòun fẹ́ dáhùn bóyá olóhùn kan ju dání bóyá olóhùn dání bíi Monday Tuesday torí àwọn èèyàn lọ bí iṣẹ́ lọ́jọ́ yẹn ọlọ́run dẹ́fẹ́ àtẹ́sí àwọn tó ń lọ bí iṣẹ́ sọ ọlọ́run kàn dá ọkàn mixẹ̀ nígbà tó lọ́run dáwọ́ àwọn bíi Saturday Sunday gbà tó lọ́run rest lọ́wọ́ in that relaxation mood lọ́lọ́run fi dáwọ́ so ìwọ rárá ló bá rí ká bó ṣe wà ní lórí burúkú èèyàn ni mi ò fẹ́ ní láyé mi mọ bí mo ṣe. Mr. Pena, please stop. Ah, Mr. Pena, please stop. orí mi lẹ́ ń bàjẹ́ báyìí náà. Ah, I'm your wife's friend for crying out loud bá lè ṣe máa kọ ẹnu ìfẹ́ sí mi náà ẹni sùúrù ta ló fẹ́ fẹ́ tí gbọ́ ah kí ni gbogbo rọ́bìṣì yìí ṣé ìsìn ilẹ̀ ṣọ̀mọ́ pé ìyàwó yín ò mọ̀ dáná ló ń gbọ́ mi kaná ló ń jóná àbọ̀ ó ó ó ó horun ilé kẹfà ń gbọ́ wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wá bá yín lé pé kẹ̀kẹ́kẹ́ pa jẹnẹrétọ̀ èyí tẹ̀sù sẹ́gbẹ̀ kò jí sábẹ̀ kò jí yín látọjú oorun ah Mr Bernard. Mr Bernard kí ni eléyìí náà. ìjọ tí mo ti ìjọ tí mo ti délé ayé mi ò tí ì nífẹ̀ẹ́ obìnrin kọ̀ọ̀kan bíi tiẹ̀ ah, jọ má jẹ́ ká ṣe mi bàjẹ́ hypertension ti fẹ́ parí ọ̀rẹ́ ti fẹ́ dàbí lórí mi. Mr Bernard are you okay? I'm okay just just tell me you love me. Mr Bernard ṣe ń wáìnì ni. mi ò wáìnì. ẹ á sì ni. ìfẹ́ ìlú ń dà mí lórí mi ìfẹ́ tó ìfẹ́ tó mú ẹkún jáde ìfẹ́ tó ń gbọ̀yàn lẹ́kún ni mo ní sí ẹ. Isabella you're crying. yes i'm crying because i love you i i can't explain it it's just ọpọlọ mi ti dàrú ọpọlọ mi ti lọ torí ti ẹni bá mi tún ọpọlọ mi ṣe jẹ́ káyé mi bọ́ sínú ọmọ ìjọ tó lọ fífẹ́ hàn mí jọ jọ just tell me yes just make me feel like a man for once that woman doesn't make me feel like a man she makes me feel like like a stupid babe she make me feel like a stupid yóò ní owó lọmọkùnrin yẹn ìbàdí. Bíi báwo ló ṣe rí báyìí? látàárọ̀ torí ọlọ́run fáwọn olùṣẹ́rìn báyìí. ah ah my love ó yẹ kí wọn náà mọ̀ pé mi ò rin irú ìrìn báyìí rí o ah, sorry bí mo ṣe kó ń bí iṣẹ́ ah ibi street tí a ti máa ń kúrò níbi ọ́fíìsì wa yẹn hmm. ṣé ni mo kàn ń pòrò ìbọn pàápàápàápàá everywhere everywhere ọmọ ọmọ yẹn kàn ń sáré kiri wọn wò pé wọn lọ́hùn ṣàánú fúyàwó mi má sọ di òkú ọ̀sán gan o olúwa ṣàánú ibi àdúrà yẹn mo kàn ń gbà mí ò tiẹ̀ ró tara mi pé kẹ́mi máa bọ̀ èmi kàn ń pray pé kí bànújẹ́ má dé bẹ́ẹ̀ tó a ṣe gbogbo yẹn ṣá tó ọlọ́run ṣàkó ayọ̀ nǹkan kan ṣe mí then but ah, àwọn straight bullet bá àwọn kan ah, so èmi dẹ̀ wo pé ó máa lò pé ẹni pé mo dájú tábà kan fún wọn lẹ hmm. mi ò fi mọ́tò mi gbé ọkàn because o lè rí blood ti lára mọ́tò mi but pé ká bá àwọn èèyàn gbé àwọn èèyàn sínú àwọn tó ń rẹ́dí àti fún mọ́tò wọn gbọ́n lọ ọsibítù hmm. mo bá wọn ṣe yẹn so bí mo ṣe wáyé gan àwọn ẹ̀jẹ̀ tí mo rí sójú yẹn kò jẹ́ kí n tiẹ̀ lè jẹun oúnjẹ ò lè wọ̀ mí lẹ́nu gan because. ok ok ok bẹ́ẹ̀ kò lọ ṣọ́ àkéènì tí a bí pẹ́ẹ́n jẹ. a máa pèpè ẹnìfẹ́ mi ò lè jẹun àní kíní tí mo rí yẹn ó ti kó mi nínú àná fi jọ ẹnìfẹ́ ah kò lè jẹun tọmọdé bá débi ẹ̀rù ẹ̀rù àbá ah wàá rí báwọn àgbàlagbà ṣe ń tọ̀ sára àwa ni kí n tún máa jẹun ah mo ò lè jẹun. jẹ́ nǹkan lọ wẹ̀ jẹ́ kí n lọ wẹ̀ ní. ok. Mm ẹ rọra ṣe mo sin. àní ilẹ̀ ń yọ ó ń yọ o ilẹ̀ ń yọ o ó yọ ó yọ o. ilẹ̀ ń yọ o. ìṣẹ̀lẹ̀ máa yọ o. kárẹ́ ilẹ̀ ń yọ o. dangerous game. ó yọ o. màsíyálé. ilẹ̀ ń yọ o. love or death. ó yọ o. màdéyálé. hello baby. mi ò lè sùn ṣé nínú kan mo rò látìgbà tí mo ti wà ní yàrá ìyàwó mi ṣé ló wọ́n rí wèrè nǹkan rí ẹlẹ́dẹ̀ nǹkan ní dùndùn kìíní it's so annoying jọtúrò ọlọ́run jẹ́ kí n jí wa bẹ́ẹ̀ láàárọ̀ ọ̀la let me be with you let me show you love the real meaning of love jẹ́ kí n fi hàn ẹ́ jẹ́ kó mọ̀ pé mo nífẹ̀ẹ́ láti inú ọkàn mi wá so so a máa àtẹ́rù mítì yẹn. The meeting is very vital. Topic tá a máa discuss níbẹ̀ is about um, the love for corporate setting. Yeah, the love for corporate environment. And let me get kí n pè é padà. Madam Ilon, mo dìde TV, mo <laughs> yes, TV ni, pa tv bí mo ṣe wá délé báyìí imagine colleague mi lọ́fíìsì òun pè mí ní this time of the night lórí ọ̀rọ̀ ṣẹ́ wọn náà fẹ́ discuss wàá dípò pé mo sọ̀rọ̀ love wọn náà fẹ́ discuss the uh, love of um, corporate setting love and unity between the staff. Mm, wọ́n ní advertising agencies. ìgbà ah, ah, tẹ́lẹ̀ ní ah, mi ti. ọ̀rọ̀ love yẹn láti ṣe tán. mo ti ṣe tán. ṣe ti yanjú ọ̀rọ̀ love. a ti yanjú. ok ẹ ṣe. Yeah, I, I understand what you're saying, uh-huh. but um, the thing is, ah, can you decide lórí kìíní just like that. Um, kan tó I'll call you by mm-hmm. evening ká lè sọ̀rọ̀ mọ́ lórí ẹ̀. Mm-hmm. all right. yes sir. Uh-huh. Ah. kí ló dé kí ló fa ẹ̀hẹ́n ẹ̀hún kilo, ló dé tẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé ìmú bá sọ̀rọ̀ lórí fóònù. ìṣẹ́ṣẹ́lẹ́sìn mo fọkàn bá yín lọ ní olúwa mi ẹ mọ̀ pẹ́lú omi ìlágídí bí ẹ bá ń bá sọ lórí fóònù yóò mọ sọ̀rọ̀ lọ ni àlejò wà wájú mi mo mo fẹ́ dá wọn lóhùn yóò mọ sọ nǹkan mi lẹ́nu ni mo fi ń ṣe hùn hùn. kí ni ti yín pẹ̀lú pé ọkàn bá mi ṣàgídí àbí ọkàn bá mi ṣàgídí. ẹ sẹ́ni ẹ sì sá ẹ má bínú. kí lẹ sọ pé ó ṣe mọ́ sójà rẹ. ó ń jáde ni. ó ń jáde bíi ti báwo. ó ń gé di tá bá ti ń jẹ́ mọ̀ sí báyìí ẹ mọ̀ sí báyìí ẹ mọ̀ sí báyìí mọ́tò wọn sọ. Mr. Jawaya kábíyèsí ló wà. ẹ má describe you are too descriptive mi ò ní kẹ́ ṣe bó ṣe ń jáde àgbàlagbà ní àmà ṣe bí àgbàyà mi ò dẹ̀ lè pè yín lágbàyà. Ah. olúwa mi olúwa mi o. kí ló ṣe mọ́tò gangan ni mo béèrè lọ́wọ́ yín. sẹ́ni tá a bá fi sí drive ńgbà mi yóò ṣàdédé wọ rìfáàsì wọn àgbà kí ló lè mọ̀ ṣẹlẹ̀. ṣé mọ́tò tìyàwó mi lẹ ń sọ àbí kábúkábú. mọ́tò tọ̀dọ̀ tìyàwó yín ni tìyàwó yín ni. ok o ti tó yọ o ti o ti o má wọrí má pẹ́ tó má wá ṣe. sálẹ́sà rẹ̀ náà ti tún. ó wà ló ti tó yọ olùbẹ̀sí túmọ̀ tó ṣe. nígbà tí mo ya bírèkọ ìlúwo ti sọ́ọ̀tì. ó ti tó dráìvà ni ẹ máa pẹ́ tí wọ́n máa jẹ ṣùdámà máa sort everything. His Excellency ṣé wàá rí ní ẹgbẹ́ sẹ́mẹ́ntìrì ní ọ̀nà gbogbo mẹkáníìkì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbàgbé òsì lórúkọ rẹ̀ ó sì tún ṣe ìwáyà ó mọ inú. má wọrí Sulaiman máa bá mi ṣe ẹ fẹ́ sọ mi pé ẹ mọ Sulaiman olúwa mi mo dá mọ mọmọ sulemanu. ok lè máa lọ you can ẹ máa ah, lọ. bàbá sísá rí mẹkáníìkì kan bẹ ní ẹgbẹ́. aliko má wọrí suleiman bọ ẹ má wọrí ẹ má yẹ kí n gbójú yín o torí ẹ dé nìyẹn. ẹ má bínú tó bá ṣe tán ó lè gbowó létà ó kèé ṣe pé bóyá ká fún lówó kó tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ ni mo gbàgbé òsì máa ń ṣiṣẹ́ lẹ̀ fún yàn téèyàn ó padà fún lówó létà ni mo fi sọ bẹ́ẹ̀ sà ìṣẹ́ṣẹ́ ní sí ìkùnú tó ní agbàwọ̀ ọ̀dọ́ gbàgbé òsì. hello um, sorry um, His Excellency. I'll get in touch with um, that hospital for you. Mama, ọlọ́yọ̀ ọlọ́yọ̀ so ò ní sórí burúkú o ò oh, sórí burúkú o oh, ní sórí burúkú o sọ ma fún wa ní àká ọ̀gbẹ́sìn ìbálòwì ò sì gbọ́kọ̀ èèyàn mẹ́ta òde lè dúró méjì méjì wèrè ń sàn wọ́n tó sọ bẹ́ẹ̀ ni o èèyàn kan lè dúró méjì méjì dẹ́n bá fọpọlọ sí o torí mọ́tò tó ń làágùn orí burúkú bẹ̀ látàárọ̀ kò sí ẹ̀ka tó ṣe mọ́tò èmi mọ́ yọkọ́ ìlì méjì lẹ́ o tó bá ti yọkọ́ ìlì mọ́tò iṣẹ́ mọ́tò ò ní pé ẹgbẹ́ tó ń bẹ̀rẹ̀ tó ń segin ṣe wèrè ni o tó bá ti wá dókè. ẹnu jáwáyà ẹnu jáwáyà tó rò pé wọ́n ń pè mí sọ̀rọ̀ so wá rí tó bá ti dọ́dọ̀ ọ̀gá lókè tètè sọ fọ́gà pé ẹyọ kọ̀ọ̀kan twenty five twenty five thousand. wọ́n dàn yín láàmú ẹ̀ ń ṣe mẹ́kò ah, kí ló dé ń gbaṣẹ́ oníṣẹ́mọ́ ti. òbèrè ń gbélé yín ni bí wọ́n bá ṣe mẹ́kò bóò ni mo ṣe yọ lórí kọ́ìlì ilẹ̀ sọ́ọ̀mù pọ́pọ́ ló ń jà lórí mi mo ṣe lọ yọ kọ́ìlì. ẹni pé ẹ̀yin lẹ dọ́rùn kọ̀ọ̀kan. ẹni wọ́n dánwó èrè wo. ẹ ṣe ẹ mọ wàhálà tèmi ti ṣe ní mọ́tò mo ti bọ́ sábẹ́ mo ti mo ti mo ti start mọ́tò mo ti ṣe oríṣiríṣi wàhálà ńbẹ ẹ̀yin wọn adébẹ̀ sí mo rí i pé ẹ̀yin lẹ tún kọ́ìlì mọ́tò lẹ irú wà pálapàla wo nìyẹn ah, irú wà pálapàla wo nìyẹn. ìsìn òye ọ ni ṣé òye mi ìsìn òye ọ ni. so ẹ jẹ́ kí mi lọ bọ́gà ní sùúrù ní sùúrù twenty five point five thousand lẹ́yìn kọ̀ọ̀kan hmm. méjì jẹ́ fifty tó bá dẹ̀ ti bọ́ọ̀lẹ̀ padà tó tó bá ti fẹ́ sí ìwọ kan tí mo padà kò kí kò dẹ̀ fi thirty kò fi dè mọ́ ìṣe ìmọ̀ tó máa ń ṣe fúnra yín mo ní ṣe fúnra mi. ẹ ń ṣàlàyé bíi pé ẹ̀kọ́ṣẹ́ mẹ́kọ ni. Ah, ìwọ owó jáde fún mi. mi ṣe irú àwọn kan báyìí o mi ṣe irú àwọn pàlàpàlà báyìí o ẹ fẹ́ bá ṣe owó mi jẹ ni ọ̀gá tí mo ti ń ṣe fún látọdún mẹ́rin. abájọ tó ṣe pààrọ̀ bàtà ó ò já hmm. ó ò já ni sọ́ọ̀mọ̀ pé ọjọ́ ọ̀dájú láyé orúgbẹ́jẹ̀ lọ́nà wẹ́rẹ́ sí ẹni Ah. ó ṣe kò ṣe àṣírí kìípo ó ṣe kò ṣe àṣírí three fifty seventy ní táyé eléyìí. bẹ́ẹ̀ bá ṣe ìjì rẹ̀ má sọ fọ́gà. wá wá wá wá. nínú tí mo ń lọ mò ń lọ rí fún ọ̀gá ni ó ṣe kò ṣe àṣírí títí pépé. èmi bò máa lọ rí ní sùúrù wọn ti lọ so ti rẹ ni ọsàn ti rẹ tó pakudi Abíọ́lá ni. àbí ti yín fẹ́ yẹ ni nígbà tó láṣìírí ti tú kọ́ máa wọ́n ti rán ọ̀dọ́ pakú. jáwáyà láàrin mi àti yín ire ayọ̀ yín ó ti já báyìí o jáwáyà àti ọkọ̀ òkun. kẹnu mọ́ ni baba bílíkì. Ah, àbí kẹ́ ẹ kúkú sọ pé kẹnu mọ́ ni lẹ́ni ti gbúgbúrú jẹ́ ń gbọ́dọ̀ náà pọmọ lálẹ́ ẹ̀fẹ̀ tí fìlà yín dàbí apẹ̀ ẹ̀tọ̀ tẹ́ ẹ ṣe rúngàn bí a tẹ́ ẹ̀kú ẹ̀yìn Ah, ah, mo ti mọ̀ pé kini kírímù wèrè tẹ́ ń lò yìí ní ọ̀padà kò bọ̀ ọ̀bọ̀ ọ̀bọ̀ ìlọ nígbà tẹ́ ẹ mọ̀ pé agbára yóò ní kọ́gàníìkì kí ló tẹ́ ẹ lọ fọmọ sẹ́nìkì. ṣé bí jẹjẹ mo jókòó tọmọ kan sọ pé tó ẹyẹ ṣe inú ọ̀rọ̀ mi o ẹyin ẹ máa ń ṣe dáadáa sí wa ń gbòòrò ẹyin ara àwọn èèyàn gidi ni yorùbá sì gbé kíní ọdún pẹ̀lú báàgì báyìí wọ́n tún kó oògùn wọ́n kó oògùn sínú àgbẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ oore ló ṣe. ewu la bọ̀ pa láti inú kẹ́ mọ́ kó padé ta ìfún yín ti jẹra. ìfún bàbá rẹ̀ ó jẹra. bàbá ńlá kù yín jẹra. ẹ mọ̀ pé mo ka yín wọlé báyìí kéèpé bóyá mo mú yín bì. kí ló ká mọ́ ń kí irin jẹ gbẹ́ni nígbà tẹ́yìn bá yí àwọn ọmọ inú yín jẹ́ husband and wife àwọn tájọ́ ń ṣiṣẹ́ sẹ́yìn òtún wọn lọ sáà tó bímọ ọrùn lọ́mọ ẹ ti wá fi àárọ̀ ọjọ́ yẹn ti fàárọ̀ ọjọ́ yẹn ti fi ṣeré pa irú yẹn mọ́ lọ́jọ́ lẹ́yìn spíkà pàtó mú ti tó bá parí èmi láàyè tẹ̀mọ̀ dìmọ́ mọ́ tẹ́sì ní náwó ẹ̀yin lẹ ti fàárọ̀ ọjọ́ yìí ṣe rádaràda ẹ wá ń fi ọ̀sán yẹn wá fi sanná ni wọ́n ti ní tára àgbàlagbà tó bá lọ falùgbò ara kọlù omele ní ọ̀sán kù kí ló gba gbogbo ilé gan wa báyìí ní sábà kí ni jẹgbẹ ni ìwọ lè tẹ wù ni. o ilé wo lè bi tìbò. ẹ jẹ́ àròkẹ́ mi ò gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ jọ ń sọ ni. Ah, bàbá ẹ wo orí iná. mo ní sùúrù sọ́sẹ́ pé fáwọn tó ń gbélé yín ni. irú bùkátà wèrè wo ló ní àtẹ̀yìn náà àtẹ̀yìn náà ọlọ́bẹ̀ àbí kí ló ń pè yín tẹ́bí èèyàn gidi la mẹ̀yìn sí tẹ́ bá wọnú kọ́ńpáǹdì wa ọ̀rọ̀ díẹ̀ báyìí ti mọ kó ti bíbélì ní ìsìnmọ̀ mú yín rẹ̀ níbi tẹ́tí ń jalè kí mélòó ni bùkátà ṣé bí ẹ̀ complete ni woman bẹ̀ ṣé bí àfúlọ̀ tí mò ń wò lórí yín ẹ bá parí ni. Ah, ọlọ́yọ̀ ọ parí ní tòótọ́. ṣé mo ṣe ń wá bí ni. èmi ò fura pé ọ parí èmi ti báyàn gbélé fún dídí ogún ọdún orí kódà mo mọ̀ pẹ́ẹ́nu kọlà. ẹ̀hún àparí ni wíwá ni nǹkan tó ń lé ẹ̀yìn ṣé bẹ́ẹ̀ yàn ọ̀gáníìkì ẹ̀yin ẹ ṣáà pẹ̀lú ọ̀gáníìkì wèrè tẹ́ ń lò ẹ ṣọ́ra fún skin cancer èmi ò lè dáwọ́ mi ò lè polongo ìyìnlẹ̀ ṣe donation farúgbó kan tí ò wúlò láàrin mi àti. sọmọ dáwọ fún yàn ni. Ah, ah, tí skin cancer bá ti dé kọ́lọ́ mọ́mọ́ jẹ́ rọrùn ọ̀rù rẹ̀ torí pé mi nífẹ̀ẹ́ yín mo ṣe. àbí brain tumor. ah ìwé mọ̀ ti kókó mọ̀ ti pàtàkì o. Ah! king saheed òtúpá ní lógún ọdún tán ti bí gate ma ẹni tí yóò sì géètì ilé rẹ̀ bóyá kí n sọ pé láńlọ́ọ̀dù ó sì wà lálùkì àmọ̀ tí wọ́n ti bí rárá ẹ̀yin ẹ̀yin ni. sẹ́mi. tẹ́ ẹ bá gbé èjì yín wò pẹ̀lẹ́ni tó nílé ẹ jù wọ́n lọ fa tẹ bá yàn di gangan bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ti fàárọ̀ ọjọ́ yín lẹ́bi ṣòfò dànù tẹ bá yàn di ẹ̀ ti bí wọn dànù ah. àwọn ẹlẹ́wọ̀n ń bímọ pọ̀ kẹ́ẹ̀rì bá gbá wọn báyìí. ọ̀dà jẹ́ àṣẹ báyìí èmi lọ lè sọ fún wọn. ní sùúrù ní sùúrù sórí tá a ṣe ni pé ọlọ́yọ̀ iṣẹ́ wa kù sí wọn lọ́wọ́ sọ ma pé kọ́ìlì méjì mọ sọ́pọ̀ bàjẹ́ tẹ́lẹ̀ hmm. nígbà tóun ti wá sẹ́lẹ̀ kẹta wọn ìwọ lọ́ọ̀rẹ́ bọ́ gàlẹ́ twenty five twenty five thousand mẹ́ta Ah, kí ló dé sọ́ni kọ́ìlì mẹ́ta fún gbàṣẹ́ ọlọ́run tèmi ni méjì ni méjì ni tó bá jáde bẹ̀rẹ̀ àjọ pẹ̀lú. give and take lágbára ọlọ́run náà lágbára àwọn tó create give and take give and take ni wọ́n pa yín tọmọtọmọ tí ti tẹ̀. tó o sori ni ìtì títà ni ogun pẹ̀lú pariwo jọba ló ti pé wà ní ìdáwọ́ sẹ́ni kan tí mo sọ bá eh, eh, mi ò fẹ́ gbórúkọ. iṣẹ́ wọn ni ti bàjẹ́ bọ́ a ti gbà pé ilé ayé ti di ọ̀dà rú bribe la jọ live life hmm. ọ̀dà a ti pé mẹ́ta láì fún mi. lọ́sọ̀kẹ́ àti pé mẹ́ta. ẹ̀wọ̀n ìlú lẹ́bi ẹ má ṣe wèrè o ẹ má ṣe wèrè o. ọmọ tí mo máa ṣe wọ́n lọ́mọ lẹ́tí mọ́ bá ti sùn kò lè implicate ẹ wo ni wèrè náà. wẹ̀rẹ̀ two face ah. implication. ọ̀yà ọ̀yà ọ̀yà tètè lọ bọ́ọ̀gà sọ pé kọ́ìlì mẹ́ta kọ́ìlì twenty five thousand. mẹ́ndò yẹn wà jẹ́. twenty five thousand mẹ́ta ó jẹ́ seventy five seventy five ìdájọ́ forty ẹ má fọjọ́ orí kí owó tí èso owó mọ̀lẹ́bí yín o owó àwọn tó ti ń fún wọn sálẹ̀ ẹ má sì tí má fi tí má fi ẹ wọ. sódì sódì rẹ sódì rẹ sódì rẹ burú. Ah! Ah. Sulaiman kọ́ nìyẹn. bẹ́ẹ̀ ni ọ̀gá o ti ṣe tán àbí. ah ọ̀gá mi ti yẹ wọ́n ah mo rò pé o ti ṣe tán ni o yẹ wò bíi ti báwo. ah ṣe tán kẹ̀ ní tó má bàjẹ́ lára mọ́tò yẹn pọ̀ gan ọ̀gá. Ah, nǹkan tó bàjẹ́ lára mọ́tò pọ̀ kẹ̀ ṣe bí kò kàn sáfíìsì mọ́tò kò yọ eh, fíltà kò dẹ̀ kò ṣojú yẹn lọ ni. ah ní tèmi náà lérò nìyẹn àmọ́ gbà tí mo débẹ̀ ọ̀gá ní tó bàjẹ́ lára ti in ó pọ̀ gan ni o. kí ló wá bàjẹ́ o ọ̀gá ṣẹ́ni gbogbo kọ́ìlì ẹ̀bí méjì ti jó ń bẹ̀ báyìí. ẹ eh? mọ́tò tó start ní ìjẹta lójú mi tí eh, ah ọ̀rọ̀ ẹ́ńjìnì orí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí àìmọye ọkọ̀ tó yẹ pé èyí ó ra ẹ́ńjìnì tuntun síbẹ̀ nírú ẹ̀ níyì yóò sì dijọ́ kẹta báyìí á ti daṣẹ́ rú ẹ́ńjìnì kì í dágbére fún yàn kó tó dọwọ́ rú. ẹ́ńjìnì tuntun seven hundred thousand seven hundred thousand ó dẹ̀ kọ́ṣẹ́ lẹ́yìn jọ́méjì pé ah, ó tẹ ẹjọ́ ẹ̀ tí Suleiman ṣé òkú ti ń bá mi ṣiṣẹ́ sí i ti pẹ́ ìyẹn ló jẹ́ kí n fẹ́ máa dá òtẹ̀ o ó ní àwọn kó lè pa ọkùnrin àbó ń parọ́ pẹ̀lú ni ẹ̀kọ́ yìí máa kọ́ sí wa. wà á nǹkan kan ó tàbí twenty five thousand. twenty five thousand so méjì máa jẹ́ fifty thousand nìyẹn o ah, mo ti yàn start ìjọba tó ṣiṣẹ́ o dẹ̀ sọ fún mi pé kọ́ìlì ti bàjẹ́ sí i. Ah, ah, service injector yẹn kò tẹ́ ní kò gbó ṣègbó kan máa fẹ́ nu fẹ́ ni kò ń ṣe pé o lè máa gbówó lọ́wọ́ mi yẹn máa jẹ́ bíi bonus ni àti fẹ́ gbówó lórí yẹn ni are you okay my friend ẹ lọ sí yẹn lọ́wọ́ ara yín jàre ẹ lè máa sanwó fún yẹn ìjọ tó mo ti ń bá tó ti ń bá mi ṣiṣẹ́ ṣe èmi kan yẹn lára rí so you do that one jọ tètè bá mi ṣe mọ́tò yẹn lọ́mọ mi fẹ́ kí nọ́mbà wọn mi o jẹ́ kí n fún ẹ ní fifty k yẹn pẹ̀lú change díẹ̀ kò fi yẹn ṣòwò iṣẹ́. ẹ owó mọ́tò. owó mọ́tò. ọlọ́jọ́ ọlọ́jọ́ ọlọ́jọ́ ọlọ́jọ́ kí ni ó ṣẹlẹ̀ kí ló dé tẹ̀ ń wá mi kí ló dé ń pariwo orúkọ ah! ọlọ́jọ́ láàrin ká dijú ká lajú ẹ sì sáré lọ kí ló dé. ọ̀rọ̀ wo la sọ. ọ̀rọ̀ wo ni tí bẹ́ẹ̀. kí ni nǹkan tó ṣẹlẹ̀ ọlọ́mọ ìjábọ̀ tẹ̀sẹ̀ yìí sá. mo gba kídìrín ni. Ah, ah, ọlọ́yọ̀ kí ló ṣẹlẹ̀ eléko. lẹ́nu sísìn eh. lẹ́nu sísìn eh. ẹ ti bẹ̀rẹ̀ sí ní kápá wọnú eh. ẹ bẹ̀rẹ̀ sí ní kápá wọnú ẹ ti bẹ̀rẹ̀ sí ní kápá wọnú torí pé wọ́n ti dọ́wọ́ yín. ẹ kí ló ṣẹlẹ̀ ẹ ti bẹ̀rẹ̀ sí ní ọ̀sẹ̀ ẹ kí ló ṣẹlẹ̀ ọlọ́wọ́ jábà tẹ̀sẹ̀ yín ọlọ́wọ́ jábà tẹ̀sẹ̀ yín ẹ kò tí ẹ wò tí n bá gbowó lọ́wọ́ yín bí tí yóò jẹ̀ yín kí la máa ní sùúrù ah, nígbà tá a jọ pa tá a jọ kún lóòrọ̀ tilẹ̀ sùn tán tẹ yọ̀rọ̀ padà kò síná kò sómi gbogbo títí wa tún bàjẹ́ tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ yí wa padà ọmọ yẹn dẹnu yà yìí. ewo baba ewo baba talẹ ń lọ ẹ fún èèyàn bẹ yọ kún làwa o táwa jọ sí owó a gbọ́dọ̀ kún owó ni ẹ jẹ ká kún owó wa. ṣé ṣe kò fún ọ̀rọ̀ wa tó yìí tó yé mi kí la jọ sọ ẹjẹ ṣàlàyé fún ẹjẹ ṣàlàyé fílẹ. mo ṣàlàyé ohun rẹ lọ sókè o. ní mú wálẹ̀ ọlọ́yọ̀ kí ló ṣẹlẹ̀ kì í ṣe pé nǹkan kan ṣẹlẹ̀ àbúrú tí ì ṣe pé nǹkan tí ò dá àmọ́ tẹ̀mí fẹ́ ká ṣe ni pé. sọ́kọ́lá ọ̀gbẹ́lẹ̀ wá. kí ló dé ìgbaniṣẹ́ lọ́wọ́ kí ló ṣẹlẹ̀. o ti pawọ́dà èsúrù ti pàdé lòtí ńlájà. àbígbò wa ni. ọyọ wọwọ lọ ẹ ń wọwọ la o. ẹyin náà ti wá lu ẹnájì láàrin ìṣẹ́jú ìṣẹ́jú ẹ tẹ́lẹ̀ mo dáràn mr spirit olórí bíi gbáyé yàn ká yọ. àjàdún tún tẹ̀lé yín wọlé ni kí ló dé. Ah. èmi sí làkùn fẹlẹ. irọ́ o fọ̀gàn náà ni. o kojú sápò ńgbà tó sí géètì fún tajọ wọlé. tí mo sí géètì fẹlẹ yìí wọlé ọ̀rọ̀ pala ni èmi sí géètì fún ọ. irọ́ o fọ̀gàn náà ni. olùsíṣẹ́ tàwọn bọ́nà àgbà kí ló fi sọ́rùn tó dàbí àjàn àbíjà yìí ó máa dán náà ní ọ̀sẹ̀ ìjẹ́ bọ́ọ̀lù sí i. àwọn máa dán náà nínú ọ̀yọ́ wọ́n wọ́n pàkúrọ̀ sọ̀rọ̀ wa o ẹ wo bí ẹ má ṣe wéré o ṣé bá a jọ sàdéhùn pé tẹ́ ẹ bá gbowó lọ́wọ́ ọ̀gá nígbà tẹ́ gba two rara àti tó yíwọ̀n gbèsè ìwọ̀n gbòòrò yìí fi dọ́ọ̀fù fifty thousand lẹ́gbà. bá a ṣe jọ sọ sí seventy five náà fún mi àbí fifty. fifty thousand náà ni mo yí dọ́ọ̀fù. a jẹ pé kọ́ ilé mi ó yá dáadáa dáadáa mi padà sínú. ṣé kí n bá tọ́ ojú yẹn á bó gan-an ìyẹn ni pé wọlé sọ̀rọ̀ ṣe bí òun sọ̀rọ̀ òun pariwo lẹ́kọ̀ọ́ bẹni tó bẹni tó gbé rédíò mi òun lọ òun lọgun òun pariwo bí ẹni tó gbé rédíò mi àbí orí ẹ ti dàrú. ẹjọ́ bá ṣèyàn lórí yẹn bú ó ti sọ̀rọ̀ síwájú lẹ́ẹ̀kan ọlọ́yọ̀ jẹ́ kórè mi àti ẹ̀yẹ́ra fún un nígbà tí à ń sọ̀rọ̀ ọjà wọlé lójijì ni ọjà ṣe náà. bàbá bàbá ẹ̀yin lẹ́yìn arẹ́ǹjì tán fáwọn èèyàn tó ge ìjọ kejì ẹ̀ sọ pé kò sí nǹkan kò ṣẹlẹ̀ everybody òkú ẹ nínú PS ló ti ṣẹlẹ̀ nítorí pé wọ́n fẹ́ fẹ́ dẹ́gbọ́n káǹtì mi á tù torí pé ìtìmọ̀ bíi tẹ́yẹ̀ ń di ọ̀rọ̀ yín sí lọ́jọ́ iwájú tó bá dá gbáwó tó wò tọ́tí ọ̀wọ́lé mọ́ ẹ fẹ́ lọ ẹ fẹ́ lọ máa tún kẹ̀kẹ́ sí kò lè wọ́ọ̀kì fẹ́mi o. ọ̀rọ̀ yẹ kó ti yẹ ẹ̀kọ́ rẹ́nu rẹ̀ ọ̀dà ìwọ ṣe nọ́mbà fẹ́mi kémi mọ̀ wọlé sọ wọ́n bá mi orí ẹ pé. mo fẹ́ wo tọ́lọ́run ni. ẹ wo tọ́lọ́run. mọ́ta ṣe kọ́ ga àwọn kan ni wọ́n bọ́ ti wà ẹgbà owó ní jẹ́ mo bọ́ ọ̀tọ̀ òsì ní jẹ́ ta ni mo rí bàbá Bọ́lájí ẹ sọ́ra yín di mẹ́sẹ́ńjà fún lórí gbígbé yẹn ẹ gbà pọ̀ fún lóòótọ́. ó rè ó rè. èwo rè bí owó ṣe san náà. ẹni tó tọ́ sí náà ló fún ẹ. ọmọ ayé ni ó dáyé mọ̀ mo gbé fún ẹ níjọ́ mi èyàn kì í yanu sẹ́ni tí wọ́n bá ṣèyàn lóore tó bá jẹ́ pé mi ṣe. bàbá ẹ má ro jọ́kẹ́. èmi ò ẹ̀mí ẹ̀rìn àjọ bíi tìbò oṣù kò ní bàjẹ́ fún ọjà rẹ̀ ó ní ìyá ti. èmi ni mẹ́kò dráìbà lè ní minute máa lò tẹ bá dán pálapàla wò ṣọ eh. ọ̀rọ̀ mi yẹ yín sìn ṣe rí ọ̀gá ò lè lé mi kù ni tó lé mi pé ó dáa má mi tú ọkọ̀ ṣe mọ́ ọ̀hún lè gbaṣẹ́ lórí mi o ṣe rí mi yídì wọn kàn máa dà yín sóògùn ọ̀dùn wọn á dà yín lẹ̀ ni o hmm. kókó ọmọ mi ni pé tí bá ti fún yín lówó ìkẹjẹ ó tẹ yín lọ́rùn níbẹ̀ kó dùn yín bò ó. mi ṣe ọdún ọmọ kí mi náà kọ́ búrẹ́dì ó eh. sì lè tún kẹ̀kẹ́ ah, ah, ah. sí bọ́bá bàjẹ́ ẹ ṣe kí ni kí padà sínú ilé. kí ni kí ni. bàbá ìgbẹ́ má dá mi láàmú. wọ́n bẹ ẹni ló lọ ọlọ́dẹ ẹni torí mi èmi náà wẹ́ẹ̀nì lórí ọ̀rọ̀ owó mo jáwèrè nǹkan kí nǹkan bàjẹ́ nǹkan kí nǹkan bàjẹ́ sórí yóò ọdí wọ sórí ọdẹ wọ ọgá orí ẹjọ àbúṣe ọgá orí ẹjọ àbúṣe orí ẹjọ àbúṣe ajá mi jà orí ẹjọ àbúṣe ọgá mi lé ẹjọ orí rẹ burú ni orí rẹ burú ni ọ̀yà kò gbowó fún un. èmi máa já wọn. àwọn kí ni àwọn program àwọn animals máa ń. àtàwọn animals program yìí ni. wow. báwo wà business approach. ohun tí mo wá kàn business téèyàn bá ṣẹ̀ṣẹ̀ Ah, akubena. Ẹ káàárọ̀. So ah ẹ ṣe o báwo ni. fine sir ojú yín dán o. ẹ̀ẹ́n ojú mi dán. àti mo tọ́jú ah mo ṣe ń gbọ́ yẹn for the first time ni o. babe mi mọ̀ kó fẹ́ jáde lẹ́nu mo rò pé ó jáde tẹ́lẹ̀. Ah, actually impromptu ni mo plan nǹkan tó ṣẹlẹ̀ wọ́n kàn pè mí pé important meeting kan máa hold ní office so mo fẹ́ sáré débẹ̀. Um, mo fẹ́ rí ẹ fọ́rọ̀ kan má bínú pé mo sọ báyìí dókítà kò ti fẹ́ jáde hmm. o mọ̀ pé àwa tàjọ ń dájọ yẹn ten ni wa tàjọ ń ta àkókò náà. àwọn owó tó máa ń àjọ tó máa ń mi lọ́rùn every month pé o tún fẹ́ O kí ló tún ṣẹlẹ̀ báyìí. so àwa wò pé instead gbogbo àwọn àfikún ra lọ wọ plane lọ rajà pé ká delegate èèyàn méjì kan lọ on our behalf ká de kó fún un so gbogbo á decide pé one million la bodo kó lẹ́yìn káwọn yẹn náà lè rí owó tíkẹ́ẹ̀tì wọn yọ díẹ̀díẹ̀ lórí gbogbo wa. go straight to the point. àwọn àmì mo fẹ́ ṣàlàyé. ọ̀rẹ́ mo ń gbọ́. so wá ń so inú one million tèmi ní ti rí bí six hundred. ó kù four hundred báyìí wọn á ní pé o lè fi four hundred yẹn support mi pé mo láti send owó yẹn lọ́la. òun sọ ń sìn pé bẹ́ẹ̀ ni pé six hundred torí yẹn kankan ṣòwò mi tó tó tó kọ lọ bí sáwọn òbí kan you talk as if it's not my money. Uh, um, oh, um, truth be told oh, okay fine tí n bá ti dénú mọ́tò ń sìn wàá rí àlàtọ̀ hundred thousand. àbí four hundred ni. Shindara ah, ah. àbí. Ah, are you okay? wọ́n sọ nǹkan fún believe me ó dẹ̀ mọ́ kan tí mo hate most nìyẹn tí wọ́n sọ fún mi pé mi ò lówó epo ìṣòwò máa ń bèrè lọ́wọ́ mi tẹ́lẹ̀ kí n tó fún ẹ ni àjọ tó ń dá gbogbo ètò ti dá sẹ́yìn èmi kàn mò ń san ètò jù ni. ẹ ẹ olùgbèjà. no really. ojú mi ti yà ń sìn. Talk to them, please. kí ló ṣe yàn bí mi sóun jáde fẹ́ kó bá mi yọ ọkọ mi fẹ́ máa yọnu sí lára. bí mi sóun ah tí olúwa bá mi tó lé mi kò lè fún mi hundred ló kàn sọ bẹ́ẹ̀ four hundred naira cent ló kàn ṣe four hundred lọ́wọ́ owó tèmi sẹ́wọ̀n. máa sẹ́yìn gbogbo ẹ̀ náà Tell me what again that we play in the name of love. Tell me what's the game, oh, at the end of the day, baby, sing. What again we play in the name of love. So I say what again happy to see mo dé láti ẹ̀kọ́ kan fáwọn fèsì ẹ̀rọ ti ẹ̀ wẹ́kọ̀ọ́ mi dáadáa ṣòfò ẹ̀yìn. nǹkan mi ló ń bug mi. so what could be bothering you too, kí mi dáadáa. ọ̀rẹ́ mi kan wà ní ìjọba ẹ̀ àtàwọn ọ̀rẹ́ mi ra nǹkan bọ̀. okay. ọba ọ̀rẹ́ mi ti fún lówó èmi nìkan ni mi ti fún lówó owó yẹn ò tí pé. wàá ìyẹn ló wá jẹ́ kó máa banújẹ́ mo ti sọ fún ẹ tipẹ́tipẹ́ ìdùnnú ẹ ìdùnnú mi ni so in fact èló gan lówó tà ń sọ ẹ. one million. Ilẹ̀ ti rí three hundred nínú ẹ̀. <laughs> One million naira. Òun ló wá karamọ́ tuntun yẹn. Don't worry yourself. Ṣé wàá rí nǹkan tó máa ṣẹlẹ̀? Ṣorí three hundred thousand tó tẹ̀ lóyún lọ́wọ́ yẹn, ìyẹn gbé ti sàpapọ̀. Ṣorí one million máa fún ẹ. Irọ́ ni. Sure. You give me one million. Sure. <sighs> oh my goodness. Shit happen for this life. nice Love or death so critical. <laughs> yeah, Somebody tell me not to nice cry. Guy. My eyes to the sky. She's my baby, she's my love. Me gon' take you round the world. Shout it, baby. Dáwáyà dáwáyà ti padà sínú ilé. Ah. Kò ìgbé mọ́tò mi padà. Bóyá kí n kúkú sọ àṣírí tó wà mẹ́fọ̀ọ́. Ṣé rí dáwáyà tẹ̀ ń wo ẹ̀wọ̀n pẹ́jọ́ rẹ̀ pọ̀? over two hours tí jáwáyà ti kó nu compound tó ti gbọ́kọ̀ lọ èmi ò tí ì rí brake light yẹn. ṣé o ti ṣe tán? ṣé o ti ṣe tán? irọ́ èmi ì ṣe tán èmi mọ̀ pé ẹ̀yìn láàrin mi àti yín ìgbà tẹ́ bá fi gbúròó jáwáyà báyìí báyà police station lẹ́ẹ̀tì lọ lè bẹ́ẹ̀lì ẹ̀ ṣé ẹ mọ reason jáwáyà ló ti lọ lè fi ọkọ̀ jáwáyà síta o toró ẹ̀dá ni ṣe rí jáwáyà yìí sì rí mo ti fẹ́ fẹjọ́ rẹ̀ sùn yín ti pẹ́ ọ̀rọ̀ mọ́ ń kọ̀rọ̀ ni àmọ́ ọlọ́run ti ṣe òní lọ́jọ́ ọ̀rọ̀ kan ẹ gan-an ṣe rí jáwáyà tèmi àti ìbájọ ní ìṣù lórí whatsapp ẹ̀yìn whatsapp story àbí status kóòtù status ni ọmọ fi bá mi sọ̀rọ̀ pé àwọn kan àwọn kan tí wọ́n bá mi jà kán mi àti ìkájọ come straight ara wa èwo ni kọ́ ọmọ fi kóòtù bá mi sọ̀rọ̀ Can you shut up? kí ló dé sọ yé èmi fẹ́ kó jẹ́ yéèyé ni nígbà tẹ́yìn ti sọ yé ẹyọ kan mo sì bá yín crown ẹ̀ pẹ̀lú yé ẹyọ. mo rò pé rẹ are you stupid. mo gbé sọ̀rọ̀ mi ayé ẹ̀ bá ti sá. Yeah. padà fún mi feedback. baby wọ́n sọ pé àwọn ò ní ìdí for now nǹkan tó dùn mí jù ni pé gbogbo owó tí mo fi tipa tó ń ṣe bẹ́ẹ̀ yẹn and nothing came out of it and owó yẹn kò lọ sí waste just like that. ṣùgbọ́n um, má bọ̀dá rẹ̀ mo ti bá mọ́mí sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti bá ọ̀rẹ́ ọkọ wọn sọ̀rọ̀ ó máa bẹ wáṣẹ́ sí company wọn. like for real? yes. like seriously? Mm-hmm. Oh my God, baby. How can I appreciate? I do appreciate all your efforts on me. It's okay. You know your happiness is mine. What would I do without you? Thank you, baby. You're welcome. Thank you. You're welcome. hmm Um, you know what? Tó bá di ọ̀la àbọ̀túnla, màá transfer Okay, kékeré kan sí At least go fi mọ̀ di rẹ̀ Baby, I feel bad that you have to do all this for me. Even though you can actually leave for now. It's fine. Oh, need the, Um, should he better this or yes, yes. Um, in fact, go to Walensing. But she said bounce or turn the refund. Green, um, that's fine. Ah, baby, thank you. Thank you. She's my baby, my love. Love her

no bury on best is tọrọ you know say me i go always yarn you the truth but boy you máa kó bẹ́ẹ̀ last last So, oh. tó bá what kí ẹ fún mọ́ ẹ̀gbọ́n ló máa rẹ lọ sọ́nà àpáàdì o ìyàwó níyàwó ló ń tẹ̀lé kiri yẹn o ìyàwó níyàwó wọ́n wá ń sà ẹ̀ wọ́n náà wá you don't arrive on top of another person's property <laughs> ọ̀gá if kasala go boss for you, head pẹ́rẹ́ <laughs> i just feel myself ọlọ́run ṣe mi máa ń party. ní gbogbo rubbish tẹ̀ ṣe yẹn. Mm-hmm. Uma tó ń wò yẹn aláṣìírí ni àṣeyí ò lè mẹ́nu ẹ̀. ìwà tán aláṣìírí. pọkẹta lẹfù. tó bá ṣe fẹ́ láṣìírí á jẹ́ ìyàwó lé ìyàwó lé yàwó. ìsìn bàbá tó bá ṣe ń drug kó máa bọ́ sápò tèmi náà o ẹ mú àpé iṣẹ́ ńlá ń bọ̀. má lọ lu mágùn o má lu mágùn. ọ̀gá fún ọ̀gá. kí mo wá ṣe fún tó lè tó báyìí. ó ṣe mí náà. n tún parọ́ fún ìyàwó mi pé mo ní iṣẹ́ kan lọ́fíìsì pé mo nílé wálé mo sùn bí ọlọ́ tí mo guest room why. ibo yẹ kó sùn. Ah, ó yẹ ká sùn yàrá kan nínú àwọn ká fara lura kí ajarun palura wa kí accident kọ̀ọ̀kan ṣẹlẹ̀ tó normal nínú yàrá. <laughs> ìyàn tí lè ṣẹlẹ̀. why. because i don't trust you. I'm not convinced yet. What if you and your wife had once behind this? Do you think we wo nǹkan got mo máa ṣe bí she ṣe play out? And you're thinking my wife would be so dumb láti gbà kí ọkàn lọ with one stupid plan kọ́kàn lọ bẹ́ẹ̀ lómi I wouldn't know but I'm just being careful. I don't trust you. Not yet, anyways. Adeshawa, please. I, am I'm, I'm saying this. I'm being honest with you. You haven't convinced me well enough. How báwo ṣe fẹ́ convince her? really. Mm. yes. Dara. mo already. ah Dara báwo ni ọmọ ọ̀gá mo wà ní kitchen tẹ́lẹ̀ ní

àbí wọn ò gbé àbí kí wọ́n tó gbé fún un. bóyá kò pẹ́ you are try again. ẹ jẹ́ ẹ. ọ̀nà tó dé ṣé o fún un gbogbo tó máa pè mí kí n sọ fún kí lè wà relax ní bíbá yìí. náà ó yé mi ó yé mi ó yé mi ó yé mi. kí ló wá ń ṣe tí ò gbé fún un. I don't know pé wọ́n sí around wọn sí lẹ́gbẹ̀ẹ́ phone or something. kí ni message call. Oh, ah. come iṣẹ́ ṣe bá kí ló dé ó kọ́ mi lọ́sẹ̀ mẹ́sàgì yìí sẹ́yìn pé òun ti wà lọ́nà lé pé ibi dẹ̀ ń pọ̀ mọ́. tí mo dẹ̀ fẹ́ ṣe ẹ́ lálejò hmm, hmm, hmm, báwo ló ṣe ń ṣe báyìí. jẹ́ màá lọ jẹ́ màá lọ oh, catch up next time. Oh, ṣe bọ́ bẹ́ẹ̀ ṣe má pẹ́ kó tó tún wá kí mi o. ayi màá wà màá wà pẹ̀lẹ́. ilé ayé láti bá gbogbo ohun tó ń lọ yẹn amọ̀ra ah, ni ṣe jẹ́jẹ́ ilẹ̀ wúyọ̀ amọ̀ra ni tẹ̀lẹ̀ jẹ́jẹ́ ìwé tó kọ́ni jíjẹ́ o. gbogbo pósẹ̀ láyé yìí bí kò máa ṣe ọmúlẹ̀ ṣídìílẹ̀ kò pósẹ̀ kan gidi láyé ẹ̀. make meaningful láyé ah. the last time ó sì pè mí náà fún ògùn bó wà sí nàìjíríà. yeah who's Oh. Ah. Daddy baby. Ah. Kò sí. Bí wọ́n á ṣe tójú ẹ̀kọ́ rẹ lọ. Ẹ wo ẹ fi tójú mi sílẹ̀. Dèjì ń kọ́. Ah. Ṣé o pè tó wá ni? Problem tó wà níbẹ̀ náà nìyẹn. Mo ti ń pè Dèjì for the past four days. Kò gbé kọ́ mi, kò dé return ẹ̀. Unlike him, even text message gan kò respond sí. Kó tí mo ṣe ní kí n wá sílé ni ẹ̀ kí n wá mò ń lé. bẹ́ẹ̀ ọ̀rọ̀ Dèjì gan kò yá wa gan nínú ilé mi. Adéráyọ̀ ah, ah, ọ̀rọ̀ Dèjì tó ń sọ yìí bó ṣe jọ ẹ́ lójú bẹ́ẹ̀ náà ló ń ṣọ̀kan hmm. ìwà Dèjì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò fìbí kan yé wa and ó yà mí lẹ́nu tó yẹ pé ìwọ tó jẹ́ tiẹ̀ tiẹ̀ gangan tó lè máa complain <laughs> àwa tá a yẹ pé ọ̀rẹ́ lásán la jẹ́ kí ló fi gbà wá máa ṣe. that's why i'm here mo feel pé ẹ̀yin àti dèjì tẹ́jọ́ ń sùn tẹ́jọ́ ń jí ẹ̀yin ló jẹ́ kẹ́ mọ̀ nípa ìjọ èmi lọ́nà kó tí mo ṣe wá nìyẹn but hearing this from you. àjọ ń sọ àjọ ń jí ni but nítorí bá fẹ́ ká mọ̀ la máa mọ̀ nítorí o bá sọ fún wa àṣà lè fọ́sẹ̀ sọ̀rọ̀. ìwọ gan mú wa dìjì náà o ṣàmọ̀wé nǹkan tó bá fẹ́ kárí nǹkan tó bá fẹ́ kíyàn rí láàárín o àjọsùn àjọjí. àbí um, moreover digital sọ̀rọ̀ yìí náà lóòótọ́ ìwà ẹ̀kọ́ yé wa but tó ní yìí ó dágbére ìgbà tó ń jáde I must be honest olóhùn ní business appointment ni títí ìrọ̀lẹ́ yẹ kó lè padà náà. business appointment mi ò dé wọn sí. ó fẹ́ fi surprise fẹ́ ni. surprise. Yeah. ìwọ náà mú wàdìjì náà. okay kò sí wàhálà. you know you have nothing to worry about kò sẹ́ni tí ò mọ dèjì tó bá fẹ́ ṣe nǹkan ó lè má sọ fún ẹ but tó bá ti wá ṣe tán ara ah, okay o babe o you know what's up now. just feel at feel at home ṣé ìjọba gbọ́dọ̀ ti dé ìdílé sí ló fẹ́ máa lọ àbí nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ń lọ síbi kan tẹ́lẹ̀ mo kò ní kí n yà kí n bèrè. bọ́dọ̀ bá wà lé òní lọ́bì kan o. ẹ má bèmí bí mo lọ bí are very important. ọ̀nì kò dáná kò jọ̀nà. ẹ wo mi ò ní lè ṣe mama rí ní some other time. ẹ kò sí problem ṣá. all right tó bá dé màá ní kó pè ẹ. ok all ẹ ṣe. all right take care. love or death love love love. kò wá jẹ àríyàwó kọ̀yà nítorí ọ̀rọ̀ ẹ Dérayọ̀ ti wá di nǹkan mi ọmọ yẹn kò lè pè ẹ́ wọn náà pè she has been able to reach you and that is unfair Dèjì kò dáa àdẹ̀lẹ́ má bára wa rìn ká má lè bára ọ̀sẹ̀ tọ̀rọ̀ Dèjì ṣé nítorí wọ́n màtọ́ ẹ̀ṣẹ̀ pàdé from nowhere ló wá jẹ́ kí o máa misbehave sí Dérayọ̀ this girl has been very very supportive you know ṣé nígbà òjò àbí gbẹ̀rùn ni she has always been there kò dá tó bá lọ ya abaramore jẹ o. guy guy for real nǹkan tí ò yé ẹ ó pọ̀ ju nǹkan tó yé ẹ lọ ṣèbí nítorí dẹ́ráyọ̀ náà ni mo ṣe ń ṣe gbọ̀ngàn tí mo ń sọ yìí. but sori magbo there's a lot of things I cannot tell you. o máa fọ́ ó máa yé tó bá yá. Thank you. yé mi dèjì má finú mi mo mọ̀ jẹ́ kí ni nǹkan tí ò yé mi tó lè ṣàlàyé kó yé mi. I cannot tell you anything right Why now. can't you tell me anything? Because I cannot. You have to, you are my friend. Listen, tó bá yá ó máa yé ìwọ tó bá yá ó máa yé Dérayọ̀ tó ń sọ̀rọ̀ náà tó ń complain kí ló máa yé yín but you have to give me time I will let you know what's going on. Dèjì, I should give you time for how long? èmi àti ọ̀rẹ́ wa ti kú gẹ́gẹ́ bí just normal casual friend we are more or less like brothers. There's more reason you should trust me. if i should trust you wọ́n béèrè lọ́wọ́ mi ta people are asking me different questions which i cannot even answer because you don't open up to me. àwọn ará ta nìyẹn but this is you. this is me but i don't know anything about you for crying out loud deji mi ò mọ ẹni tí pa ẹ mọ i'm just more or less like a stranger for crying out loud. bro if you of all people cannot trust me then i don't know what I'm saying. for real. deji. Deji, you're walking away. Deji! Ṣọ́ọ̀ṣì pé mo ò lágídí gbogbo gbèsè ayé ẹ̀ kó ṣàmà kóòdì ni. General Kọ́láwọlé kan yóò tì mí àyìnlá. ọmọ bọ́dẹ̀ kẹ love you. yá ìlú òkè o ẹ̀dọ́rùn. mo lè dúró I have time. Baby, I do not want to leave you now. No, alright, I'm at here. When? Tonight? Ah, uh, next tomorrow. Ah, next tomorrow, take a wedgie. Mm. Let me come back tonight. On, let me just stay for another one hour. I know. I'm gonna miss you. gonna miss you too. Mm. Mm. I'm gonna miss you. Apa, mom, omi ló máa pa Stand Standing by. Jawaya da. Jawaya. Jawaya. Bọ́ síbí jọ. Hello, baby. I'm gonna miss you. Mm. Jawa, kí ló ń ṣe? Ẹyìn òyìn sáré kágele náà tí ó ti ń jò. Wọ́n gbẹ́nu sọ̀hún járe. I don't wanna leave you though. Àmọ̀ tó yẹ. ìjà lọ́kọ́ sínú ṣòkòtò ẹni. olóògùn kúrò bá tá ló ta ṣúgà báyìí. wá gbé kínní lẹ́nu gbà bá mi gbé bébí mi lọ́nà. àyẹ́sẹ̀lẹ̀ ẹ sọ fún apá kan wá dá padà sí ilé jẹnẹrétọ̀. Okay. <laughs> Okay. I don't want to leave though ṣe ẹ̀yin ẹ̀yin náà ń gbé mi lọ ṣe is that the one taking me. I eh, Excellency. ẹsẹ ṣe ń gbé mi lọ. Eh, bẹ́ẹ̀ ni ẹ sà sorry pardon my manner please eh, ẹ má bínú ẹ I need to call your attention to what you don't know sir Emma, máa ní láti inú ẹfun tó wà létí mi. what's ẹfun. ẹ you ẹ ti sá madam jenny kí ni ọ̀dà lipstick is written all over your lips sir Ah, là wá ń bẹ̀ ẹ ẹ sà one more thing sir I really want to ask you one question. I'm very, very sorry, sir. Sound of light. Sorry, you really resemble one of my uncle. His name is Confidence Cameroon. Ah! Confidence Cameroon mọ̀ yàgò yẹn o. Wọ́n yàgò débi pé kò síbi tí mo lè wò. Ibi tí ọ̀yà káwọ́ wọ́n tójú bọ̀ bẹ́ẹ̀. Kíni ó kíni pa. Kíni ó kíni ibà. Àwọn náà láyà bíi tiyín báyìí. Kò síbi tí mo lè wọ̀. Ìyàwó ń yàwó sísá ni. Ọmọ ọlọ́mọ rúnrún ni. Kódà àwọn ọmọ tán rán sùkúù báyìí. Wọ́n fún lóyún báyìí. Ọmọ mi ó sì gbòmí wálé kàkà kó gbé rìsọ́ọ̀tì wálé. Ah, ah. At the end of the day, ikú tí ó pa àwọn ọmọ ajá alájà ló You're sick. Shut up. How are you talking to? Are you okay? Are you okay? Please open the door. Let me go. Akúwọn jọ náà sì lọ́dọ̀ yín. Ṣé wàá ṣílẹ̀kùn náà gbá yín lórí? Ṣé ṣílẹ̀kùn jọ? I ah, náà lọ kọ́, ẹni ó lẹ́rú ló lẹ́rù. Ẹ ṣílẹ̀kùn fún wọn. Hmm. Ẹ bá wa mọ́tò wọn o. láyé ń doríkọ kò tiẹ̀ yéèyàn mọ́. ṣèbí bá ṣe ń yọ sódà ń yọgbọ́ kò tiẹ̀ fẹ́ kọ́gbọ́n ìyá ti gbọ́ pé ajé ń jẹjà sán lọ́wọ́ lálẹ́ yìí. kàdé ló ń ṣọwọ́ o yé o lẹ́tọ̀ sí gàdé kan. When I will sin again, I, I will meet in the beaches of the world. I'm going. Ẹ ṣe ẹ̀kọ́ ẹ̀kọ́ ti yọ yẹ. Irú yẹn ti padà fẹ́ lówó ẹ̀jẹ̀ tàbí kẹ́kẹ́ ló gbẹ́kú. go tí ó padà ló gbogbo ẹnu yín nọ́mbà ìtọ́sọ̀ pẹ̀lú. Ma. ṣe rí kéèkì dúdú tó ń jo dísù dànù ní ìjẹta fẹ́ fi ń fẹ́ mọ̀ ṣépè fún mi mo gbé dání nígbà tí mo ń lọ nísìnyí mo wá pàdé àwọn ọmọ àwọn ọmọ Ghana wọ́n ti padà sí Nàìjíríà padà wọ́n ti ń dìke mo wá gbé kẹ́gì fọtẹ́bárì bọ́n ṣe di kódà kò jò mọ́ mo wá pé kí ni yóò lè bá a dùn mo wá yàlé epo mo ra mo sí lọ́wọ́ lọ́wọ́ ara mi pé inú màdàmú dùn <laughs> mo ti dé. jọ olúwa mi àǹkárá ni mo rí lára yín wọ́n sì tó sáínsáín lára ẹ sì dúró re. ẹ rí nǹkan kan mìíràn lẹ́yìn. ṣé fúláwà kan gbé sẹ́gbẹ̀ẹ́gbẹ̀ wá bí mo sábà rí fúláwà mo sì rí tẹlifíṣàn. mo mọ̀ pa àgbàlagbà ni mo dẹ̀ pé ní tàgbàlagbà bá rí lórí ìjókòó tọmọdé bá gorí igi kò lè rí. bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà máa ń sọ bẹ́ẹ̀. mo mọ̀ pé rí nǹkan púpọ̀ kí lè rí lè ní. <laughs> olúwa mi mo rí nǹkan tó gbà mọ́ mo ní ti gán bọ̀ ni mo rí ẹ rí mo rí mo rí. ẹ wá síbẹ̀ mo pé iṣẹ́ ògùn lẹ̀ ṣe. bẹ́ẹ̀ni mo máa ń di irin mú. ṣẹ́rí ń tẹ́lẹ̀ rí yẹn mo rò pé ẹnu yìí máa ń já wáyà káàkiri ni hmm? ṣẹ́rí wáyà tèmi kì í ṣe wáyà tó fi ń sun náà lé o ah. wáyà tèmi orí high tension ló ti wá ah. tí ẹnu yìí bá já wáyà dé ọ̀dọ̀ ọkọ mi bẹ ṣe já wáyà yẹn lè ṣe máa jáse o bẹ́ẹ̀ ni ẹnu tẹ ti bọ wáyà yẹn lórí àìtẹ̀sán báyìí ẹ kú bẹ́ẹ̀ ni tó rẹ máa gan pa ni. olúwa mi ọ̀rọ̀ tẹ́ sọ ń dàgbà ọ̀rọ̀ ń dàgbà àyẹ́sẹ́lẹ́sì ẹ̀ bá jẹ́ ìjọ yín lójú sẹ́yìn bẹ́ẹ̀ ṣe wá sọ̀hún mo ti mẹ́nu òní dání mo ní sọ kankan ní sọ kankan. ẹ gẹ́ ká òtújọ́. ó dì mọ́lẹ̀. ẹ wà ẹ nílò owó tẹ sọ yóò tún lọ dàbí bóyá èèyàn lè di owó ni kì ṣe pé bóyá mo fi taratara fẹ́ lo àmọ́ owó tí mo fi jó o lọ́dún àwọn Ghana nígbà tí wọ́n ti wá padà sí Nàìjíríà wọ́n wá fowó lé garawa tó bá ń jó àti owó tí mo fi jó ọ̀pọ̀ díẹ̀ owó tí mo sì fi ra dísù mo yá ni mo yá ni bẹ́ẹ̀ bá tiẹ̀ fún mi. mo ti gbọ́ ẹgbẹ́jọ́ lọ máa hmm. fún yín fifty thousand. fifty thousand kò ní dáa fẹ́ mọ̀ mi bá sọ̀rọ̀ àìsẹ̀lẹsẹ̀ wo bí. kò sí wàhálà. ẹ wojú ìfẹ́ lóde o ẹ wáyé ìfẹ́ níta o. Deji, I've been calling you for the past six days. o ò gbé call me. o ò return mi neither my text messages. kí ló ń ṣẹlẹ̀ gan I just don't feel like talking to anybody. No, I don't feel like it. You don't feel like talking to anybody. Ṣebí ti Derayo wà ni èmi mà ni. okay baby i'm not doing this intentionally mi ò mọ̀ mọ̀ ṣe i'm sorry kò ṣe pé mo mọ̀ ìgbọ̀n ẹ̀ bò ó ní àwọn projects kan lọ́wọ́ nsìn tó ń take. project my foot ah, ṣòro pé àti gbọ́ bó ṣe ń lọ ni Dèjì tó o bá tiẹ̀ wá níṣẹ́ lọ́wọ́ ṣé bíi ti ṣúgà mọ́mi wá ni. Ha. Who told you that? Ó ń who told me that? <laughs> The news is everywhere. It's all over town. <laughs> Tell me what's the game, oh, at the end of Hello? the day, baby, sing. Baby. I need to talk to you. Okay, well, if, if you're too busy, then we can as well talk on the phone. Okay, listen. I don't think I can continue with this arrangement. Kenny, it's it's gotten out of hand and Kenny only affect relationship with me but with girlfriend me, and I don't like that. Yes, baby, but I did not know it was going to turn out this way. And my girlfriend is making a big deal. She thinks something's really going on between us. And she knows about it. And she said it's all over the town. And I, I, I guess I did not think about it before I got myself into this. Baby, yes, I know. But honestly, I, I think we should just stop at this point before anybody gets out. kí ló pé send the number girlfriend Say like kí kí fẹ́ ṣe kí ló number yẹn No, I don't think it's a good idea for you to talk to my girlfriend. Okay. I'll send it if, if, if you feel like it's gonna work. My, my send number is here. But I, I can't continue with this. Please, let's just, let's end it here. Okay. I'll send it. I'll send it. I'll send it. Love. ma akílẹ̀ nice dresses I need bàtà I ní bag kò sí nǹkan tẹ̀ ń wá tẹ̀ rí we have nice dresses we have everything. èmi náà ni. láti bẹ̀rẹ̀. orúkọ mi ni ṣindára. ẹ̀yin ni ẹ gbà mí mo tún lo ẹ ìwọ ni gbọ́kọ gbọ́kọ nínú bí aṣẹ́wó lẹ́yìn ah, ìgbà tó gbọ́kọ mi tọ́. ṣé má misunderstand mi o. misunderstand wèrè wo ni kí má misunderstand ó tún sọ ìbò lẹ́yìn ìgbà tó gbọ́kọ mi tọ́ o ti lórí láyọ̀ ó wá sí ìbà yìí ó wá fẹ́ mi. àǹtí ah, ah, ẹni sùúrù ẹ wà àǹtí ẹ wà ní sùúrù ìbò olórí burúkú ọ̀nà òṣì ọ̀nà òlè. mi ò mọ̀ pé bọ́rọ̀ ṣe rí wọn. Dèjì ní òde ṣàlàyé fún mi. Torí nǹkan tó surround ẹ̀ mi ò ṣe lè ṣàlàyé fún un. Torí ẹ̀ mo ṣe fẹ́ kó jù kó bá mi dáríjì àbọ̀kọ̀ ẹ̀jẹ̀ kó ṣe nǹkan kan tí ò dára rárá. Kò lè dáríjì mí náà for causing the misunderstanding between you guys. Kò sí ní ìdùnnú náà. Thank you so much. Thank you. Kò sí wàhálà wọn. inşallah. Love, love or death, L-O-V, love, love. If ah. ìfẹ́. Zaki Atua. Love, L-O-V, love, love, love, love, love. Benghazi Atua. Ah. ìgbà ìwọ kí ni ìdí ọ̀sẹ̀ ṣe rí. Irú bẹ́ẹ̀ ni ó gbọ́ ọkùnrin wá sí ilé tí mo fi ọwọ́ ara mi kọ́. Wá gbé ìdí ọ̀sẹ̀ wá. Wọ́n sọ ọ́ ní wọ́n sọ wọ́n sọ mo lọ́wọ́ pé bàbá kò ń bà. Wọ́n sọ ọ́ ní wọ́n jẹ́ wọ́n yà sọ ọ̀pọ̀ wò pé máa yẹ pé orí ẹ̀wò pé kò lè máa sọ ọ̀sọ́ nígbà náà. torí mo mọ̀ fẹ́ mi ọmọ bá wa fún wa. wọ́n mọ̀ sí lára wa gbà pé èsì nínú because àwọn akéyìn máa gbà òfin náà lẹ́yìn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. o sì tún bá ń ṣe jíjà ẹ sínú tó sùn èmi tí mo pè sí ní ẹ̀dùn bẹ́ẹ̀ ni onímọ̀ gbọ́kùnrin wá sínú ilé tó wà ìwé kan ìwọ ò ọ̀rẹ́ tèmi wá sínú ilé tí èmi àti ẹjọ́ ń gbé. ọ̀rẹ́ wo ló gbé ikú tó yẹ. ìwọ tó fẹ́ fẹ́ ọ̀rẹ́ mi mọ́nu ilé kájọ ń gbé ajẹ́jẹ́ bí ọkọ àtìyàwó. ọ̀rẹ́ wo ni mo fẹ́ adé òkè. adéṣe wà sí o tó tún lọ bá mi. nítorí pé nígbèjà rẹ̀ I know this might sound somehow but ibi tí èmi àti ẹ bá friendship wà dé. I have to be honest with you and just come straight forward okay. and let you know what's going on. Okay, are you in some sort of problems? No. Me jẹ́ anybody lówó. Oh, nǹkan tó wà you wa life threatening. No. Okay. Okay. If I told you that Uncle Bernard was by wa tossed me, would you believe me? Oh, which Bernard? Now you better. Your husband. <laughs> okay, well, okay, that's what you mean. <laughs> But you won't have to say, but you'll get it wrong. Mom, best uncle. I expected this, maybe not this much, but I expected you not to believe so. so. nígbà tó pè mí. mi ò mọ I don't know. So when he called me and he insisted nípa àwọn fẹ́ me, rí mi very urgent ó wà very important I felt somehow and I decided and put my record conversations were. So Mbatowa, unknowing to him, I recorded him. ti ń gbà ẹ bọ́ kínní anírara o ẹ ń fẹ́ waste kínní kan. aside that tó bá tún sùn máa hàn kò mú jẹ́sí tó bá ní kó gbómi kanú mi yẹn máa jóná kò sí àlùbáríkà kankan lára ẹ̀ ìjọ tí mo ti ìjọ tí mo ti délé ayé. ọkọ ẹ ló ń sunkún yẹn o tọ́dí actor nínú ilé mi bí báyìí ibi tó jókòó sí náà lọ jókòó sí o ṣé òun ọkọ ẹ lélẹ̀ is this his voice yes. do you believe me now? Yes. Eh? is this what you want me to fall into èèyàn tó claim love for better for worse look at how he just trashed you all because he was scared with me for one pé kémi náà lọ wá ọkọ fẹ́ àbí. Sure. Yes. wonderful game plan. Yes. I want you to play along with my husband. Listen. I have it all planned. Listen. No, Shawa, you listen. Um, listen, don't worry, you'll be fine. withstand whatever comes your way with this. As long as I was able to stand this, I'm sure I'll stand through the test of Long ń mú mọ́lẹ̀ tó ń pè é I decided to start the guarantee. Èmi ìyàwó ẹ̀ tó fẹ́ sílé. Mo ní kò support business pẹ̀lú four hundred thousand naira pé wípé mo fẹ́ rí six hundred. Ó fún mi ní hundred k. Ó wá gba seven hundred away from one million. One whole million. òdìdẹ ọlọ́run torí ẹjọ́ tí mi ò pe ọ̀rẹ́ mi lórí fídíò kan tó ń sọ bó ṣe ṣe tìtò tó ń rán ìyàwó tiẹ̀ dá pé mi tóbi mi sì kẹ́ ẹ̀bẹ̀ pé mi fọ́kálẹ̀ sínú ilé èmi èmi ò mọ̀jú kémi máa wo kébù sami ọ̀lọ́ kémi kan fọ́ká forí tíà èmi tí mo fọ́ká ẹlẹ́kùnrin kó mọ́ ara mi. gbọ́n mi ò wá gbà pẹ̀lú ẹ̀mí lórí fídíò kan.

I'll join you soon. I love you too. Mwah. Just make sure you set the mood right. Yeah. <laughs> yeah, we ain't going. But let's have a What I believe Hmm. Mm. Ilé all right dear. Marry I like it. Mm, uh, <laughs> make sure you set the mood right. Just how I like it. <laughs> Abọ́ nǹkan, o dáwọn ìmọ̀ náà. Ṣèbó dáwọn ìmọ̀. O dáhùn. Orí ojú ẹ̀ náà. O dáhùn. Okay. èmi kíní burúkú yẹn èmi. má bẹ̀rù. kò sí wàhálà ṣó fẹ́ lọ bá ló tẹ̀ wọ́n. bá lọ lọ ṣe kí ni kí ni mo fẹ́ lọ sótẹ́l fún. I'm doing all this because you asked me to ṣebí it's part of the game now Abi. the game plan. àbí kí ló bá ló tẹ̀ wọ́n kí ló bá fa wàhálà. kí ló fẹ́ bá a Have we gotten to the end of what we're doing? No. Uh -huh wọn náà ni wà ní sùúrù faramọ́ ṣèbí díẹ̀ náà ló kù. èyí tó kù tó etí mo ti ń fara tẹ́lẹ̀. continue to manage. òun ló wọ wá ní pé kémi lọ wá ọkọ àbí kí n lọ fẹ́ ọkọ I should deal with this àbí eh? look at how your husband is speaking of you nítorí kí nìyẹn tó fẹ́ jẹ́ ó fẹ́ ní àjọṣepọ̀ pẹ̀lú mi. ṣé ìfẹ́ ìlú àbùkù ìfẹ́ ti ẹ̀sán báwo nílò wọ́n fẹ́ kí n fi inú kúkú náà ṣe. wọ́n fẹ́ tẹ́tọ̀ gan tó lè gbé ta gbẹgbẹgbẹ̀rún gbẹ̀rún mo ní bẹ́ẹ̀ mo bọ́ ayé pọ̀ ìyẹn bóyá máa fẹ́ ní kóòtù gbé ìdí àpò wájú ilé mi ní ẹ̀rọ kúta yàrá kúta kúta. yọ you should be talking and you're talking ẹ̀rọ kí ló i'm the one talking man nǹkan tó da òfin kéèyàn kan mọ̀ ọ́n àwọn ọmọ ti máa rí nǹkan tó da báyìí a máa ma fi But what they appreciate it, and what they appreciate it, is kept up to ilẹ̀ ń yọ̀, ó yọ̀ o, ilẹ̀ ń yọ̀ o, ó yọ̀ ó yọ̀ o èmi kọ́ tóbi kọ́ ni o So, Uncle, how about this? Wow. Pretty. Correct me, Yeah, that was ṣe surprise fún mi. Ẹ bá mi tún wo bàtà tó máa match ẹ get aṣọ obìnrin. Thank you ẹ má bínú. hello. tó pé. Deji ti kú. ìgbà tí woman yìí fi tiẹ̀ kó bá Déjì ó ti fi kó bá mi. а не именно шатики из-за химии. back into my house like that like like tiẹ̀ like like kí ló dé ẹ̀kan wọlé mi bẹ́ẹ̀ oh. ṣé mo lè mọ yín. oh sorry about that um, inspector Temilade lorúkọ mi láti Alágolo police station. and I am officer Lọ́ládé an inspector from that station. Uh, so kí ni mo lè ṣe fún yín. anyway a gbọ́ nípa èèyàn tó kú sílé yín. kò sẹ́yìn kan tó kú síbi báyìí so I don't know what you're talking about. Eh. my friend and you are advised to remain silent torí anything tó o bá sọ bíi will be used against you in the court of law gbogbo tí ó ṣẹlẹ̀ pátápátá ni ìyàwó ẹ ti reveal ní station. Ah, my wife so, so I should remain silent in, in, including calling my lawyer as well. Hello my friend. Please respect yourself. There is no time. Please stand up. Hello. My friend, respect yourself. Hello, Mr. Man, respect yourself. Can you just move? Move. Tell me what again. say what a game we play in the name of love, Yeah, What a game we play. Everybody. In the name of love. Ani Ibola Indoriko kò tiẹ̀ yéèyàn mọ́. Ṣèbí bá ṣe ń yọ sọ́là ń jágbọ́, kò tiẹ̀ fẹ́ kọ́gbọ́n. Ìyá ti gbọ́ pé ẹja ń jẹja sọ́ra o. Lálẹ́ ibú. Kádẹ́dá máa ṣọ́wọ́ o. Ẹ̀rù ẹ̀bùn sìgá